ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته أداء قصوى الله وقت الصواب يقالي صلى الله عليه محمد صلى الله عليه وسلم صلى الله لا تجيك يا أمه المقام ní àkàálẹ̀ insha Allah á tẹ̀síwájú nínú àlàyé láti lè síra àdáyàwó sọ̀rọ̀fẹ́ tí a fáwọn Abi Zakariya Yahya nínú Sharaf An-Nawawi رحمه الله تعالى báàbù tí àwọn náà ní báàbù mujahada باب المجاهدة حديث في أقدام الدين نصر قجا عبيلي دانك كل قجا هنا الحديث إلى كتالا من بابنا في شيء حديث أغار كل اللي حديث والكتب من وكيل رياض الصالحين حديث في أبو سنوني oní hadithu ẹlẹ́ẹ̀kẹrìnlá nínú báàbù náà tí ń ṣe hadithi ẹlẹ́ẹ̀kejì yìí ní àádọ́fà rọ̀pọ̀lọpọ̀ hadithi ẹlẹ́ẹ̀kejì yìí ní àádọ́fà hadith one oh eight àkùnà ah, ni a sàlàyé ọ̀rọ̀ lórí ẹ̀dọ́ àdìsí jẹ́ àdìsí àfáwa Safwan Muhammad ẹgbẹ́ lẹ́nu ẹgbẹ́ sẹ́nu àdìsí jẹ́ àdìsí àfáwa Safwan àbí Safwan ìgbà kò lọ́kàn jazakumullahu khairan akramakumullah hadithu jẹ́ hadithu afa abu safwan abdullah ibn bis al-aslami radiyallahu anhu wa arda mo rò bá sí hadithu yẹn hadithu afa abu safwan abdullah ibn bis al-aslami. رضي الله عنه وارضاه قال قال رسول الله صلى الله عليه وسلم خير الناس من طال عمره وحسن عمله بترى بعد كده خير الناس ẹni tó lówó rí jù nínú àwọn èèyàn kọ́yìn náà ẹni tí ọjà jù nínú àwọn èèyàn mọ̀tọ́ra nínú àwọn ọmọ ẹni tí rẹ̀ gbòó. kọ́pẹ́ láyé kì í wọ́n mọ̀ sí kọ́pẹ́ láyé nìkan wọ́n á fún mi àyẹ̀ yìí iṣẹ́ ọ̀rọ̀ ti gbà ọkọ̀ láyé iṣẹ́ ọ̀rọ̀ ti wá gbà. àwọn ti sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀sán náà ó ní ẹni yìí ó lẹ́kọ̀ọ́ lórí ìdílé àwọn ọ̀rọ̀ eléyìí túmọ̀ sí wípé kéèyàn bá láyé dáadáa ni kò sí sí tó burú kábọ̀ náà ká pẹ́ láyé lórí dáadáa. Òkè ìwà akọ́láyé lórí dáadáa ló máa àbúrò náà. Ó lóore fún ẹni tí kò pẹ́ láyé tó sì tọ́ lórí dáadáa jẹ́ kọ́ pẹ́ láyé lórí àjà rẹ̀. látàrí lórí ẹ̀ka tó pẹ́ láyé sí àjà olóògbé ẹ̀fẹ́ yóò fi pọ̀ tó. bí ẹ̀ ti pẹ́ láyé lórí dáadáa olùfẹ́ rẹ̀ náà yóò fi pọ̀ tó. ìlọ́mùjẹ́ ń bẹ́ẹ̀ ànábì sọ̀rọ̀ bá wà ní ọ̀sìn náà lẹ́nu ti sọ eléyìí fún wa látàrí pé dọ́kítọ̀ onílẹ̀ bá fẹ́ lọ òkè sí dáadáa takọ́rù bá ń ọ̀kú bá ti lọ mọ̀ nípa ẹni bẹ́ẹ̀ yọ tó bọ́ bá rẹ̀ sí. bẹ́ẹ̀ ń bọ̀ wà lọ́wọ́ ọdún.

ńgbà ọkọ ọkọ ọkọ ọlọ́ọ̀tún bá ti dúkú ó ọkọ ọgọ́ta sẹ́wọ̀n tó bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ ó ti kọ́ di àti ìgbà wọn sẹ́ẹ̀dá ilé kọ́kọ́ tọ̀dún láyé ẹ̀jú ọkọ náà àwọn yìí ti fi àti ti ẹ bá náà pé ọwọ́ àlùkò lọ́jọ́ kàkiri kò sí tó le lọ́dọ̀ ọlọ́run ìfáàdù ọ̀tá ẹ̀. ìgbà tó ń sọ̀rọ̀ wá láti lọ sọ fún wa. àná ti ní àlọ́rù tó ń bọ̀ ní ìtú ọ̀tá ẹ̀. ọjọ́ orí àwọn ìjọ mi ọgọ́ta ọdún mi. àlọ́rù tó ń bọ̀ sí ìtú ọ̀tá ẹ̀. ọjọ́ orí àwọn ìjọ mi àwọn àdúgbò mi ọgọ́ta ọdún mi yóò lọ sí wa ti pa àdọ́ta ọgbà á ọkọ̀ ọdún mẹ́wàá ibi gbọ́gbọ́ta jẹ̀mọ́ à tí ẹ bá fún tẹ̀ wá nínú ọjọ́ ayé ẹ̀tọ́ mi bá bá sàánú iṣẹ́ ẹ̀yọ́ ọmọdé àti iṣẹ́ ẹ̀rọ ní burúkú yóò mọ̀ sàkíkè kábọ̀dé tí mo bínú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ kábọ̀dé bọ́ máa ń tẹ̀lé kò ní láwọn káwọn ojúṣe ṣe ìbáàdà tẹ́lẹ̀ yóò rí kókó ọmọ ṣe ìbáàdà káwọn ojúṣe gbọ́ àti tẹ́lẹ̀ yóò mọ̀ gbọ́ tó ń mọ̀ pé àtẹ́lẹ̀tà ìmọ̀lẹ́lẹ́ ti lè gbà á ṣùgbọ́n wọn kékeré òun ni yorùbá ṣe yóò tó tún ọ̀sẹ̀ pé chelsea pọ̀ lọ́gbọ́dọ̀ wà ní ẹni tù àìmọ́sẹ̀ wà tó ọmọ ilẹ̀ inú fúlà kọ́kọ́ àbùkù àbẹ̀mí yóò bọ̀ wípé atẹ́nukà ló ti lè dé lànàbí sọ́nà ọba àdúrà sọ́nà ọba sọ pé lábẹ́rẹ́ bẹ́ẹ̀ ẹni bẹ́ẹ̀ni rẹ̀ gò tó kì í sẹ́yìn pé ọmọ tó rí o yá ni ó mú orin bí ẹni rẹ̀ kú tó ń sẹ́yìn lọ kò kílẹ̀ ẹni bẹ́ẹ̀ni rẹ̀ gò tẹ́ tọ́wá ń tẹ̀ dáadáa sí ó mú orin bí rẹ̀ kú tó ń dáadáa sí lọ tó bá fẹ́ jìnnà kù àìmọ́lẹ́dẹ́ afáfẹ́ tó kù kù ṣe tó wọ́n padà sí lọ́kùnlọ́kùn lẹ́yìn rẹ̀ tọ́nà ọba Allah tó bá fi ṣe kò gẹ́ dáadáa. ẹ̀yin ọmọ yàrá Islam kí ẹ̀mí ènìyàn wá gò kẹ́mi ènìyàn gò kò sí inú agbára ìyà kò sí inú agbára ìyà. torí pé àwọn ọdún orí ọwọ́ ọlọ́run àná wà kò sí náà gbára ẹ̀mí kankan pé káàtì tọ́jú ẹlẹ́yìn dígò bàbá ọba wọn ní èyí gbò ẹ̀yìn àbá àbàlẹ̀ ẹ̀ máa ń ikú tí tẹ ọgbọ́n òdò ní tètè kú ájẹmí èyí kù dáadáa jẹ̀má ẹ̀dá ìjọ ọba kú lórí àbájọ tó tó bò fún ìlú àbá ògùn yóò ṣiṣẹ́ ṣíṣẹ́ àkàrà ọba ni ilé yẹn fi dá ẹ̀dá àmú láwọn onígbà àpá àtọwọ́ ìbẹ̀rẹ̀ tó bá dájọ́ lọ orí ìlú ẹ̀mí ló gbò gan ìjọ ọba kú tó kù lẹ́jọ́ nígbà tó bá ti kò ó ń tẹ́lẹ̀ <laughs> torí ìdílé yìí. ẹ̀ẹ́dúró ní àmọ́ kọ́ńtò ní ìyẹ̀bù kò sí nínú ìbáwọ̀ ẹ̀dá tá a lọ́wọ́ ṣùgbọ́n kéèyàn ní sẹ́ẹ̀rì lọ́wọ́ èèyàn lágbára lórí ẹ̀ kéèyàn ní sẹ́ẹ̀rì ṣe ẹnì kò ní sọ fún wa wípé àìkò sẹ́ẹ̀rì mi kò sí lọ́wọ́ mi ọlọ́ọ̀ni ẹ̀ sábà bẹ̀ kó tó lè máa ti á قالوا تسمية الإنسان الإنسان قالوا لي هل أتى على الإنسان حين من الدار لم يكن شيء مذكورا إنا خلقنا الإنسان بمدة من شاب من كريم فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل قالوا لي أتى نظام دنيا إما ذاكر وإما كفور ninu ọgbọ́n tó tàbí kóòtù yálà ìwé kò sí ẹnìkan tí ọ̀pọ̀ tó dára dáadáa ìjára kò sí ẹ̀ ojú ọ̀gbẹ́ ní àfà ẹ̀ta bá ń bẹ náà ó wò ní ẹ̀sìn náà ti pàrọ̀ ẹ̀ta bá ń bẹ náà kọ́ náà fi tẹ́lẹ̀ ẹlòmíì ẹ̀ta jọ jẹ́ bí kò ní ṣe dáadáa sí dáadáa náà ti fẹ́ ṣe tọ́jú dáadáa lè ṣe ìwádìí fẹ́ ní báńkì kan sọ́nà máa ń wọ̀n láti wọ́n sọ́nà. kẹ́mi kankan yọ jàká ní ìsìn owó rẹ̀ jàká ti wọ̀ ọ́ ọwọ́ afẹ́ yọ ọwọ́ á ní àbúrò kan tí ń rágbó ọwọ́ á fi àwọn akọ̀tà náà ń lò wọ́n kó mo fẹ́ yọ jàká lòdì bá tó lọ jẹ́ pé ọjọ́ ara ẹ̀jẹ̀ ti jẹ́ ní kọlẹ̀ á mọ̀ pé ẹ̀yọ kó bàtà lówó àbúrò yẹn yóò gbalaga kó lè dàka yóò gbalaga kó ti fi ọjọ́ ìlú pọ̀ jẹ̀mọ́ kéèyàn ti tẹ̀ ẹ́ ẹnu bí ẹtọ́ wá jẹ́ díẹ̀ oníṣẹ́ dáadáa yóò àmú ẹ kọ̀mọ̀lùdé yóò ẹ̀jẹ̀ lọ ọmọ mi lè lẹ́nu ìṣe ọ̀nà bọ̀dà ọmọ mi lè lẹ́nu ìṣe ìṣe sọ́jọ́ bí a máa kọ̀ wọ́n máa yá àti òsì lọ́rùn ọ̀gbẹ́ dàbò òsì lọ́rùn ọ̀gbẹ́. kápẹ́ na ti bẹ̀rẹ̀ ààrẹ mi yọ ọmọ ìpàdé wọn fún ẹrú rẹ bí olú ẹkọ pọ̀ fún dáadáa wọn bọ ẹrú rẹ rẹ bí ìdí ndị ni ó ló lọ́sẹ̀ àwọn ará adé rẹ̀ ẹlòmíì ó lè ná gbogbo owó ta tó bá wá délé tí àwọn obìnrin bá fẹ́ gba oúnjẹ ọwọ́ rẹ̀ wọ́n kiri tí oríṣiríṣi ni wọ́n gbà tó lè gbà àbí bọ́bá tẹ̀sí kó ńlá kò tó fún wọ́n fi pa ìfẹ́ méjì yọ sábà ka ìka ẹ̀fẹ́ ẹ̀jẹ̀ ní ọjà rẹ̀ bọ́tọ́ bá dé ta wọ́n mọ ẹ̀yẹ nígbà kọ̀ọ̀kan ní pé kì í ẹnì tó jẹ́ ní eré ìta ìwọ́n kẹ́ ìfẹ́ni eré ní ilé ìfẹ́ni eré ẹni eré lẹ́nu tó jẹ́ ní eré lọ́gbà wà á ní rẹ̀ kò ní jẹ́ ní títà náà ṣùgbọ́n yóò àbí agbára ní rẹ̀ yàrá àná ilé lákẹ́kẹ́ ni láti kẹ́tọ̀ọ́ òde owó ẹni agbára ilé láti kẹ́tọ̀ọ́ òde sẹ́ni ìdí ìfọ̀ ilé ló bẹ̀rẹ̀ kì í torí ìdílé yìí ẹlòmí ọ̀ wá pé nígbà tó gbé orí òsì lọ́wọ́ o kó o fẹ́ ẹ lọ́wọ́ òsì lọ́wọ́ o á lè fẹ́ ẹ rẹ̀ ń gbẹ lọ́wọ́ o. àbẹ́tí tó ń bá ọlọ́wọ́ sọ̀rọ̀ náà àbẹ́tí wá di orí wa nígbà wo fẹ́ ẹ nìkan gbẹ sẹ́yìn bá gẹ́gẹ́ bí òwò gbò ọmọ ti sẹ́yìn jẹ̀mọ́ tòun ti bí kọ́ tó orí kọ́pẹ́ kọ́pẹ́ kọ́pẹ́ láyé lẹ́yìn ẹ̀pẹ́ láyé lọ́dún olóyìn ògbò torí yóò fi lọ́wọ́ yẹn tó àdébísí àwọn ọmọ àwọn ọmọ lọ àdébísí àwọn ọmọ tí a kàn bẹ sẹ́yìn bá ń ṣe ọdún olóyè òkú ní ibi láìpẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà ibi ìgbà tẹ̀lé bẹ́ẹ̀ anábì ni man ahabba an yusaqa lahu fi rizqihi ẹni tó bá fẹ́ kí wọ́n kí á lù sílẹ̀ fún kó wọ́n ti kó kí láàrin kó gbówó lọ́wọ́ káàkiri ọkọ̀ wàyúùsà aláwù wàyúùsà aláwù fi àtàrí tó sì tẹ́ sí orí pa òwò mẹ́láyé kí wọ́n máa fàágò ó ti ọlọ́run fàdéyọ́ sí rọ́ọ̀kìlá fàdéyọ́ sí rọ́ọ̀kìlá túrọ̀ ẹni bí ọ̀gá ṣe ìdí rẹ̀ pọ̀ ẹwọ ẹwọ òkúta rẹ̀ pọ̀ sọ́nù náà rẹ̀ pọ̀ lórí wa ìjà kejì rẹ̀ níbẹ̀ láwùjọ sọ́nù bá ti kẹ́ ẹ̀ nìkan. ọlọ́run láì kí ọkọ̀ ọkọ̀ ní gbèjì náà sáájú rẹ̀ wà mọ̀lẹ́ yọkọ̀ kó lọ bí àrùn ajá ajá burúkú bí a fi ẹnu ọ̀nà àwọn fámìlà ilé sọ o <laughs> ní kọ́kọ́ sáfún wọn náà tó bá wá fẹ́ lọ lọ́dọ̀ ọ̀rọ̀ fámìlì rẹ̀ ó wá ní páàkì ọkọ̀ síbi orogún ní àgbọ̀kadà bèbí alájọ ọ̀gbọ́kọ̀ náà kọ́mọ lọ ilé ọ̀sẹ̀ bí pàṣẹ rí ní ìsìn ẹ̀mọ bí pàṣẹ rí ní ìsìn tí bàbà bí dá tí tí ọ̀wọ́ ní ẹbí rẹ̀ má kọ̀wọ́ ní rẹ̀ àwọn ẹbí rẹ̀ wò má ìlànà kọ̀ọ̀kan yọrí kálukú ìdílé ní ìdílé kálukú dúró ẹni bẹ́ẹ̀ kọ̀ọ̀kan kálukú tí òwò ọmọ wò ẹgbẹ́ wọn kálukú tí òwò ọkọ̀ tẹ́ tí wọ́n ti kálukú tí ń bẹ̀ tó ti fẹ́ kọ́jú orí ọjọ́ ọjọ́ orí òkọ́ pẹ́ sí i kóńgò àdébí ní fásitì yọjú rọ́ọ̀tì náà kí torí ìdílé ìmọ̀ àdàbí pọ̀ nínú àwọn nǹkan tí wọ́n mú ọjọ́ orí èèyàn pẹ́ ńlọ́wà ní tí orí èèyàn ńlọ́wà ẹwà bàbá aráyé jọ ẹwà bẹ́ẹ̀ wọ́n ṣe máa ń bù tó gbogbo bàbá yìí ni wọ́n mọ̀ náà bàbá bàbá wọ́n mọ̀ tó gbogbo gbà wọ́n mọ̀ lọ lóun ẹ wọ́n gbọ́dọ̀ owó ti ẹ wọ́n wá bìtì àwọn first copy láyé ká ní olè first copy wọ́n fẹ́ ẹgbẹ́ da ara wọn lọ copy bọ́ọ̀rọ̀ kọ̀ǹpútà wọ́n fẹ́ ẹgbẹ́ da ara wọn àwọn bàbá wọn jọ bí wọ́n nìkan náà bàbá tí kó lọ kó bàbá tí ti kó lọ ọdún. jẹ̀mọ́ kẹ́yìn wá ní ọdún wá ní ọdún àpò ní Ìbàdàn wọ́n sì lè gbọ́ ọ kọ́ ọmọ náà ti fi wá ní ọdún sí bọ́ọ̀sì kò sí tó burú mẹ́ kó dáadáa dáa ni kí ló fi jẹ́ dáadáa pé tó ọba náà ní ọdún pẹ̀lú pé gbogbo wa lápàdé á ra wa inú wọn dùn á dẹbí pọ̀ ó sì gbalága lórí ẹ̀ àníyàn tó tó lọ sí kí ni o kọ̀ dàbí pọ̀ ìlòkìlọ ọgbà lágbàlóńdá ọ̀fẹ́ ìjà ẹbí pọ̀ anábì sallallahu alaihi wasallam anábì ni ẹni kọ́gà da ìdí pọ̀ ọlọ́run àlẹ́ lọ́dọ̀ òun náà pọ̀ mọ́ àlárùsù rẹ̀ ẹ̀ka bá ti dá ìdí ọlọ́wọ́ dá òun náà kó bẹ̀ àlárùsù rẹ̀ yọ jàdà mí kó bẹ̀ lọ́dọ̀ náà kéré gbèrègbè sí i ó ní pé ara wọn ní ọ̀wá ní ọdún ọdún lóyà ni àbíkùnrin àwọn olùkọ́ tó ti ń àjà àti léyìí àwọn pẹ̀lú ìyàrá ìlú ọ̀tá akúlọ́ ní ọdún gbà ní ìyẹn kọ́. ara àkùtà gbọ́ra náà wá ọmọ náà ti ń dàgbà yìí àwọn ọmọ ń dàgbà lójoojúmọ́ àwọn ọmọ ọ̀dọ́ àwọn ọmọ. alhamdulilayi fún àjọ mùsùlùmí tọmọ abáwọn ti ọ̀sẹ̀ yọ wà lé pé dábì ẹ tí mo fẹ́ fẹ́ rí o ilé mi ìtọ́nà ti sàmì àti àjọ mùsùlùmí lọ jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́ alhamdulilayi ti fúnra wọn lórí báyìí àwọn ti fúnra wọn lórí yóò kọ́kọ́ sọ̀rọ̀ àwọn kò sí nǹkan kan ní sẹ̀ríà tọ́tọ́ lọ́wọ́ tọ́lọ́ tàbí nǹkan kan pàtó kọ́ ọmọ ní a tó ń fẹ́ ní ìtùtù fẹ́ bá lọ́ọ́ ní awúsá ń ṣẹlẹ̀ dáadáa bẹ́ẹ̀ bá lọ́ọ́ ní lábá ń dáadáa lọ́lọ́dọ̀ tó wà nínú Yorùbá kọ́ ilé bá ti bíbà ìyá báàbí <laughs> ẹ wọ́n ṣe gbogbo báàbí ìyá wọn fẹ́rí pé ó ti ń gò ilé náà ti yà bá àbí bọ́mọ ọdún wa bá ní fẹ́ fẹ́yàwó ní ọmọ ní olé ti wa fàjọjọ yìí bí èsì family nígbà ẹ̀kẹ́ndẹ́bì tẹ̀sí ẹ̀kẹ́ńsà náà wà ní family tọ́jú kájẹ́ ìlú ọmọ tó fẹ́ lọ fẹ́yàwó ilé <laughs> ilé ìyá bàbá rẹ ilé àgbo ilé ìyá bàbá bàbá rẹ ó ti gò níbi táwọn akọ di haramu yìí lọ́dọ̀ wa ni títí náà fi hàn tọ́ba àní. bọ̀tàbà fún mi hàn ó ti ní pé kájàdì kájàdì ní pọ̀ orin ti mẹ́mẹ́ pọ̀ amọ̀nàmọ́yẹ̀ ní àdìsí kì í sí i mẹ́láyé wọ́n lè fẹsẹ̀ ọ̀rọ̀ mẹ́rin ni ọ̀rọ̀ mẹ́rin sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ọ̀sán lọ́n òdodo ti ní sẹ́nẹ́gà kò dodo ní kẹ́lẹ́ òdodo mọ́ àdìsí tó ọmọ wọ́n yẹ ẹlòmíì kọ̀ọ̀rọ̀ sí bẹ́ẹ̀lòmíì ẹ̀ jí sílẹ̀ bí ẹ̀ lọ. tọ́ba dẹ̀ wọ òun àtẹ́jú ọ̀rọ̀ tó náà bóyá wọn ò tìlẹ̀ síra wọn. bóyá ọkù kọ̀ọ̀rọ̀ sí bẹ́ẹ̀ ni á àkọ́kọ́já ti kú owó ní ìlú yóò ti lọ dákú sẹ́yìn ẹ̀. ẹ dákun ẹjú òkúrò tó ní yóò bu ọmọ ẹ̀ tó ní àbọ̀ ọmọ ẹ̀ ẹ̀kọ́ ká tá a bá fẹ́ kọjú orí wa kọ́ pẹ́ láyé tá a bá fẹ́ ní ọ̀rọ̀ ábùsìkì tí ó pọ̀ kàdà ìyí pọ̀ kọjú orí wa wá pẹ́ ìkọ́kọ́ lórí dáadáa ni o kéjà ìlú gbọ́dọ̀ fọ ìlú ọmọ àdúgbò ó dàbí ọ̀rá ìmọ̀ ọmọ sí ọ̀rá yìí gbogbo àwọn ìgbàlẹ̀ tó fẹ́ fẹ́ là lórí dáadáa ni ojoojúmọ́ ìgbà ọmọ ọba aláàbọ̀ ọmọ ìṣẹ̀lá ọmọ àwọn ọ̀sìn ìpẹ́láyé a máa fi ṣe ẹ̀jẹ̀ táwọn ọ̀fẹ́ ẹ̀sìn fáwọn kékeré fáwọn ọ̀daràn ọlọ́àbọ̀ pẹ̀lú àwọn ìtẹ̀gbẹ́ fún wa ọlọ́wọ́ kọ́ ọ́nà ọ̀nà ọ̀nà ọ̀nà ọlọ́ni wà láyà sábàánù lẹ́yìn ní káfọ́rọ̀ anamá lómi ìlàbọ̀ fẹ́rù ní àkókò kí àwọn kí wọ́n mọ̀rọ̀ pé ní àkókò bá a ti jẹ́ kápẹ́ láyọ̀ bẹ wọn lẹ́kẹ̀ẹ́ fún wọn ètò wa ń ṣe lónìí àwọn fẹ́ẹ́ ṣe bá di wọ́n ti bàbá fẹ́ẹ́ ṣe bá di mẹ́rin fẹ́ẹ́ ṣe bá di sẹ́wọ́tì wọ́n á ní kọ́pì tàbí wọ́n ní olùkéde àwọn ọmọ ọmọ ọmọ olùkéde grand ẹ̀dá parí ẹ̀ great grand children wọ́n á ní bàbá wọn ní gbọ́dọ̀ wọ́n ní déètì ni wọ́n wọ́n ẹ̀dùn mùsùlùmù ọlọ́run àwọn kí wọ́n mọ̀rọ̀ fún dáadáa láti báwọn wọ́n láti fi dáadáa ọlọ́run ní subhanahu wa ta'ala innama nunni lahum liyazdadu isma àmọ́ ọ̀rọ̀ ọ̀dẹ́wọ́n lẹ́kẹ̀ à ń kọjú orúkọjú orí wọn kẹsẹ̀ tí wọ́n dẹ̀ ọ́ nígbà pọ̀ ọlọ́ni wọlé ọ̀húnmá àjọ àbùkù ìyàtí máa mú ní yẹpẹrẹ àwọn àti jẹ wọn bá bá kọ́ ìyàtú náà mú mi yẹpẹrẹ wà láyé wọ́n ní ọjọ́ àwọn gángà àwọn gbọ́ngbọ́n ní àwọn pẹ́ kódà wọ́n mọ ọkọ lálẹ̀ kódà wọ́n láwọn àwọn dàgbà dúdú ẹbí bẹ́ẹ̀ ti wọ́n á pẹ́ láyé tó tọ́gbọ́n wà tuntó tí wọ́n wọ́n ń dẹ́gbọ́n àgbàkọ́ náà ọlọ́run wà láwọn àgbàdo lòdì ìyàtọ̀ yẹn máa ń rí pé àtọ̀wọ̀ gbàgbà àtẹnudẹ̀yẹ lò á sì yàrá lórí dáadáa làwọn máa tọ́ ọ bẹ́ẹ̀ nìkan máa bẹ̀rẹ̀ ọ̀sán àwọn jẹ́ mi ní ogò kí láwọn ọ̀sán àná látàrí kéde o látàrí dáadáa ọlọ́run jẹ́ mi ní ogò ẹ̀mí ọlọ́run gbọ́dọ̀ ọdún kan ní àmì àdúrà kan ní ike fún ọ o kìí sàdúrà ní ike ìkẹ́bí yẹn lọ gùn lórí dáadáa ó lóore ìkẹ́bí yẹn gùn lórí ẹ̀dá lọ ẹnu ní kápẹ́sì ń kékeré bóyá kọ̀ bàmọ́dọ̀ dáa ní ìsìn kátó ti di ọmọ nígbà wọn àbí fọ́ọ̀tì twenty five kọba tó o ti gbọ́wọ́ àti kìlọ̀ tó wà ní tó wà mẹ́rin ọwọ́ ìyá kírímìnà lójúmọ́ kírímìnà lóbi pé níbi táwọn bí ìyá ìyàkuyà dé níbo ọ̀gbọ́nláyé ìgbọ́nláyé rẹ̀ láti rẹ̀ ọdún pípẹ́ yìí di kẹfẹ́ ló gbẹgbẹ́ kó bá ti ti pẹ́ wò ní ọ̀pẹ́ di gbogbo ọ̀pẹ́ láyé ọ̀nà olóòkè ràn ọ́ bẹ́ẹ̀ ẹnu ló ti kọ́ ọ̀hún tó tó gbé lọ́wọ́ ní àtàlà àtàlà ẹ̀kọ́ ní ọwọ́ àtàkẹ́ ẹni bí yí àmọ́ ba lè jẹ́ tó jẹ́ pé kákọ́kọ́ pẹ́ tó ba lè bóyá kò ọba bóyá kò ní àìdá rẹ̀ bóyá kò ọba mẹ́rẹ̀ fáwọn èèyàn tó dé lẹ́yìn sábà ti sàgbé akọ́lọ́jọ́ ní àwọn èèyàn ogun àmọ́ ti kó ọlọ́run ti ẹ̀pẹ́ lórí dáadáa ọlọ́jọ́ ní yóò gbó lórí dáadáa.

حديث تطلع في حديث ودي حديث أفر عمر ابن مالك رضي الله عنه وأرضاه أنس بن مالك تطيب جاب عمي أنس أنس ابن نبر ابن النضر رضي الله عنه عن قتال بدر أتعرف ابن مالك ولا قد أوقع ọkùn ẹ̀ jẹ́ ọkùn ẹ̀ náà jẹ́ kí ni ara ìlú nọ́bà wọn ọba ìnáàbì jago oṣù gọ́ọ̀bà ọ apẹ̀ ìjọba gọ́ọ̀bà ní ìlú apẹ̀ ìbẹ̀lẹ̀ àwọn ìlú gọ́ọ̀bà apẹ̀ gọ́ọ̀bà wọn wá kí ni lọ́kà tó wọn wá tí wọ́n sọ̀rọ̀ wọn dáhùn náà torípa méjì lọ jagun bá kèé tó bá méjì lọ jagun bá dé lẹ́yìn tó gbèrò ògùn àlébi lọ láti lọ gba àwọn èèyàn kùrọ̀ yìí àwọn nǹkan táwọn kùrọ̀ yìí lọ rà tẹ̀sán àwọn kùrọ̀ yìí wọ́n ti jẹ́ àwọn mùsùlùmí kò ní mọ́ta ẹ̀mọ́ ti ṣe jẹ́ra káàkiri sáà kò ní ó ti fi pé gbogbo nǹkan wọn ò léwu kó mọ́ta lọ àwọn ọmọ mẹ́ta ti jẹ kaba lórí ẹ̀ gbogbo ẹsìn wọn àkóní gbogbo ẹ̀ lé wọn ti já àbúrò wọn bẹ̀. débi pé ọ̀nà ẹ̀kọ́ jẹ́ oríṣi ọmọ náà nílùú mẹ́ta ọ̀padà wa ń di pé wọ́n àtàkì lẹ́yìn kan nínú ìlú náà kó tóbi náà yóò kẹ́tù bọ́ mi. olùkọ́ nàbì ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni àlùmọ̀hàn kìíní wọn ń sọ àmọ́ bíi ó ṣe ètò brọ́dá fún láàrin àwọn ará mọ́kà tara mọ̀dínà lónìí ẹ ìwọ abdulhamu ní mahawu eléyìí lọ́nà ìyá rẹ̀ débi pé níbi ilẹ̀ ìdí àkọ́kọ́ àti ìdí àwọn sọ yìí àbẹ́bí bí àwọn sọ nígbà kan kó tún lò yẹ́nì fún àhàdúró mẹ́rẹ́ àlà débi tó bá wọn dogun àwọn sábà fún gbẹ́sẹ̀ bá wọn yára ẹ̀ dogun àwọn yìí o níbi tí ọ̀pọ̀ débi báwọn tí wọ́n dá àpọ̀ àwọn àmọ̀bílẹ̀ wọ́n fi kọ ìyàwó wọn fún ẹni kéjì rẹ̀ kó lè fẹ́ ẹ bá fẹ́ sọ pé nígbà tó ti Islam ni bàbá ìyàwó rẹ̀ ti lọ mú ọmọ rẹ̀ pé à wọ́n lè fakọ̀ sọ̀bà ó ti kèfè rí ẹ tó ti Islam wọn ló ti kèfè rí o ó ní à ó náà ti kèfè rí yọ ọ̀pọ̀ lọ mú ọmọ rẹ̀ ní ọ̀fẹ́ máa bàbá bá di àkọ́padà wá kúndú àlọ́ bùdínà àmẹ́bí wá bá àwọn pọ̀ ẹni tí wọ́n á tó tọ̀ lọ́mọ ẹ̀yà rẹ̀ ọwọ́ àti pé yọ ọkọ̀ ìyàwó bọ́ọ̀lù ní àwọn oṣù tẹ́lẹ̀ yọ ọkọ̀ kalẹ̀ ó ní náà yọ ọkọ̀ méjì wò náà àwọn ọmọ mi èrè tó bá fẹ́ràn bẹ́ẹ̀ ní ìsìn ọkọ̀ lójú ẹgbẹ́ kí wò lè bá ìfẹ́ ọlọ́ọ̀rọ̀ báwọn tàbí àjẹmí pẹ̀lú rẹ̀ ẹnìkan ti níyàwó méjì ó ń gbèrò kẹta ó ti rẹ gbọ́dọ̀ pẹ̀lú kẹta olólùfẹ́ ẹ̀ka ló tún ara ìfẹ́ kẹfẹ́ kan wà ní kó o fi sísá ilẹ̀ orí fún ẹjọ́ ìpèsè mi ó bá ìfọ́ fún sísá sísá fún lè fẹ́ ẹ̀ka ìfọ́ máa wáyé rẹ̀ lọ́gbàdàn kó má ti lè fẹ́ lẹ́nu orí ti ní o.

ọkùnrin wọn wá lọ àṣọ níta wọn wá kó gbà nílùú àjọ ókè ọwọ́ ti tẹ àwọn náà gbogbo nǹkan wa tó ti gbẹ́sẹ̀ lè ní mọ́kà o àwọn náà gbà àgbà àyàlè ànágbà tó lè fi lọ gbẹ pọ̀ jáde ìṣẹ̀jẹ̀ àjọ lọ àti ọ̀rọ̀ àkọ́bí mélòó kan tí wọ́n ń gba dídò rẹ̀ fúnra wọn wọn ló ti kó ọ jáde ṣùgbọ́n fọ́tìmẹ̀tì yìí ìgbà wọn débẹ̀ àwọn ọkùnrin ní sábùkù bí àwọn ìlú ìdì ó ní ìdì ikọ̀ tọ́lọ́ra àtọ̀ wọ́n ti ké wọ́n ti ké tọ́. ṣùgbọ́n bá ti pé ó gbọ́ pàtó sẹ́lẹ̀ láàrin ọ̀sẹ̀ mọ́ àdébí nǹkan ogún bọ̀ wọ́n fẹ́ wá da àwọn náà ti wọ́n ti ẹgbẹ́ òkè ìlú rẹ̀ wọ́n ti rí bọ́ọ̀ àwọn ọmọ òbí tẹ́lẹ̀ yá ẹ̀jẹ̀ àlọ́ nígbà táwọn náà gbọ́ pé wọ́n ti padà pé wọ́n tẹ̀ sọ àwọn òbí padà ti dọ́jọ́ títí àwọn òbí bá ti. Kọ̀ọ̀kan ti sọ olùdíje pé ó kéde ogun yóò bá àwọn kàtà pamọ́. Sọ àmì padà àbújá ìlú wa ti wọ́n jọ̀rọ̀ ọ̀dà. Onílà náà jẹ̀ àmì padà kápítà mẹ́sìlá bàjá táàtì dé bàjá. Wà lókè mo fi yí sàlẹ̀. àgbẹ̀ ọjọ́ mẹ́ta gbẹ̀ ọdẹ àwọn ẹni wọn lówó yàgbé àwọn kẹfẹ́rì lọ́jọ́ náà àgbẹ̀ ọjọ́ mẹ́ta gbẹ̀ àwọn ọmọ jẹun àkómi àwọn ọmọ ọmọ tó oní ọ̀pá tí bàbá yìí ayọ̀ ibùdó mẹ́wàá tí ò fi bá wọn yẹn kílẹ̀ ọwọ́ akọ pé yà á ọlọ́run àmì kọ̀ọ̀sẹ́fẹ́ mùsùlùmí ogun àkọ́kọ́tọ́ ọmọ bá wọn kèfèrí jà ogun ní mo áfẹ́ẹ̀tì níbi ogun ọdún wọn yẹn ajagun yẹn ọdún wọn àti lọ béèrè ọdún kèlò tó bá béèrè ní ọlọ́mọdọ́ tó bá tó tó bá ti gbà yọ lọ ọdún kejì ìjọra rẹ̀ ọdún kejì ọdún tá a lọ́dún dé ìmọ̀ ìyínà ọdún kejì rẹ̀ ológun bá tó ti kílẹ̀ ogun tó tẹ̀lé ní oṣù ọdún tẹ̀lé náà wọ ọdún kẹta ìwọ náà tẹ̀lé kọ́ńdà gẹ́gẹ́ kọ́ńdà àtọ́tò gẹ́gẹ́ fìlà àdá bàtọ̀ confederation gbogbo wọn di pàpà lórí ti ọlọ́run ọdún tẹ̀lé náà wọ ọdún karùn-ún lẹ́yìn ìgbà báyìí òpin ogun táwọn ará mọ́tàbá lè di jà wọn lẹ́yìn ẹ̀rọ òsì má tọ́wọ́ sọ́kà lẹ́yìn sọ́mọ lálẹ́ ọdún sọ́kà àǹfààní ọ̀sẹ̀ lẹ́yìn òní wò ó wọ́n jagun mọ́ ní àwọn ará bò ará mọ́tà. bàbá ìwọ náà bá oṣù ọlọ́run ọ̀sọ̀rọ̀ gbọ́n ogun yàrá mi pẹ́ pàdé àbùkù ó ní làwọn nàlá àtàdàmì ìtara mùsùlùmí làwọn àtàdàmì ìtara mùsùlùmí tí ọlọ́run ọba tọ́jà lè tó jẹ́ kójú mi ó ṣe déédéé ogun ní ìfẹ́ jàpẹ̀ láwọn ọ̀sẹ̀ bọ́ làwọn ìyànnà lọ́ọ̀hún máa àtìnà à ọmọ wọn kò fi hàn àwọn èèyàn ojú àti ìtúbí ti ojú àwọn kèfèrí orí ọlọ́wọ́ ní àwọn èèyàn nígbà míì wọn a máa tún sí wọn a máa fà sí làwọ̀rí ànàwọ̀ látara àkọ́kọ́ látara àrọ́ bìmọ̀ọ́nà àrọ́ omi hàn ohun orí ọmọ àwọn èèyàn rí àrọ́ yùrí ní mùdọ́ọ̀mù rẹ̀ pẹ́pẹ́pẹ́ tó bá jẹ́ rọ̀ á rọ̀ á ó rí kí mùdọ́ọ̀mù jẹun yàrá. sábà ti jà ọ́ láyè làwẹ̀rìyá nà lọ ọlọ́run ló sì rí ìdí ìfojú àwọn tòṣè rírí mọ́ òkókè rẹ̀ sábà ti làwẹ̀rìyá nà lọ ọlọ́run ló sì ṣe pẹ̀lú yóò àwọn èèyàn nà lọ ọlọ́run àwọn rí pa ń انكسف المسلمون انكسف المسلمون àwọn mùsùlùmí wọ́n tó yẹlẹ̀ yẹlẹ̀ wàhálà ní ọjọ́ pọ́sẹ̀dì ọdún gan. orúkọ àwọn ará máfíà wọ́n wá gba ẹ̀sán ìyàtọ̀ jẹ wọ́n ní bá ṣùgbọ́n tọ́ bọ́ọ̀nù bá fẹ́ kí nǹkan ọlọ oní ọlọ ọlọ olùdẹ̀ndé ọ̀gbẹ́ ìyọ jẹ̀mọ́ táwọn bọ́ọ̀kà ìgbẹ̀yọ àlọ́tútọ́ ọmọ bá rí wọn tó ná ó ní káwọn ojú olókè kan tẹ ẹ bá dé ẹ bá dé ó sì ẹ bá ti lọ mẹ́ka nínú wa ẹjọ́ ìpìlẹ̀ ọlọ́run tó yí ibi fún ara tá a bá dé ó fẹ́ ó fẹ́ bùrù òkè ní náà nìyí báyìí ní ìbá kọjú báyìí òkè yẹn wà wà pé òkè kókó jù ilẹ̀ náà bá lẹ́ ti jago onídùú wa ní káwọn àádọ́ta ìyẹ̀ kẹ́ dúró lókè o àwọn pàtàkì ẹ gbọ́dọ̀ sọ kálẹ̀ o kódà kẹ́ ẹ ikú kánákáná kọ́ máa yọ ojú wa jẹ báyìí ẹ má kálẹ̀ kẹ́ ẹ ní káwọn ọmọ wa jẹ òkú wa ẹ gbọ́dọ̀ sọ subhanallah jọba ogun bẹ̀rẹ̀ kọ̀pẹ́ láì ọwọ́ ti ju àwọn àwọn ará mọ́tà wọ́n ti sá padà á ah! àwọn tí wọ́n ọwọ́ wọn lè fi sí orí ìrọ̀rùn tí wọ́n bá kọ́ láì àwọn sàdé kan wà lókè rọ́bì ọ̀nà wà ní ìrìnàjò àyè wọ́n kàn wo lè ló bá ń ṣe á bẹ́ẹ̀ bá bá jà wọ́n ti sá mọ̀ yìí kí ló tó kù kí ni àwọn ìgbà fún wọn ẹ bá fi ní o ẹ gbọ́dọ̀ bọ ọ lẹ ló jẹ pé a bá kọ fún ọpá ìlú òbí sọ pé kábàbọ ọpá ìlú òbí sọ pé gbọkọ pé ìsì ẹ ṣùgbọ́n ìyá ní wọn fún jẹyàn jẹmọ àpẹẹrẹ bọ ọ lẹ́nu wọn kàn wá ta àwọn nǹkan bó báwọn tètè ń ṣe gbẹ̀yìn ni wọn kà káàbọ̀ owó mùsùlùmí náà rẹ ẹ̀kọ́ wọn àwọn àgbà kọ́wá ìkọ̀ mùsùlùmí náà rẹ ẹ̀ wọ́n ti ń tì wọ́n bí iná dá wọn padà ọ̀rọ̀ yẹn lè jẹun torí délé arákùnrin wa sọ kí lọ́kọ̀ ìṣọ́ ìlẹ̀ òkè áná tí ó bá tó ní sọ́tà ìbá fẹ́kù àwọn òbí tó bá káyé lọ́tọ̀ tí lè bá wà yóò jẹ́ lọ́dọ̀ adé náà ọ̀la àtijọ́ tó wájú àti sàlàyé rẹ̀ kọ́lọ̀ ọ̀la àkọ́kọ́ ọlọ́dọ̀ lẹ́yìn ẹ̀sìn lẹ́yìn ìṣọ́ ayọ̀ sọ́mi ìlà ìmọ̀ sẹ́lẹ̀ بارك الله فيكم السلام عليكم ورحمة الله وبركاته